bisimilahi walhamdulilahi wasallallahu ala nabiyina muhammad sallallahu alayhi wa ala alihi wa sahabi adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó fún wa ní ìgbàláàyè tó fún wa ní àǹfààní láti bá àwẹ̀ ramadan débi tí a bá dé lónìí náà ni ó tún kù ẹ̀ẹ̀kan àbí méjì tí ó parí báyìí ọlọ́run ọba adúpẹ́ fún ẹ̀ torí pé mélòó mélòó àwọn tí a jọ bẹ̀rẹ̀ àwẹ̀ tọ́lọ́run ò fún nírú àǹfààní eléyìí àwa ń bẹ ọlọ́run gbogbo ohun tó fún wa ní yọ̀ǹda náà láti ṣe níjọsìn ní pẹ́pẹ́ fúrú nínú oṣù yìí kọ́lọ́n kó gba níjọsìn lọ́wọ́ ẹnìkan kan wa kọ́lọ́n má ṣe eléyìí ní àṣemọ fèmí àti ẹ̀yin náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́lọ́n jẹ́ àṣe ní ayé àti àlàáfíà lónìí alẹ́ emu nuru ní ó ń dé gbọ̀ wá láti iléeṣẹ́ amúlùdùn ninety nine point one tí ẹ ti ń gbọ́ wa á tún máa tẹ̀síwájú pẹ̀lú àǹfààní tí ọlọ́ni ká ti bẹ̀rẹ̀ sí máa ṣe látìgbà tí ìkan nínú ìdájọ́ ojúṣe kan tó yẹ ká tún ṣe nínú àwẹ̀ òun náà ni zakatul fitri tí a mọ̀ sí jáka kí ni àwọn òfin tó dé láti inú ahọ́n anábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣàlàyé ẹ̀ fún wa ká wá gbọ́ ká lò ó kọ́lọ̀ bá kó ṣe lílo ẹ̀ nírọ̀rùn fún ẹnìkan wa onígbọ̀wọ́ ètò yìí àwọn náà ni Pure Heart Islamic Center tí ó kalẹ̀ sí àmùdá ojèrè ní Ìbàdàn bíi Imam Sulaiman Hamza Abu Ahmed tí a jọ máa ń mú ètò wa àwọn náà ni a jọ máa ṣe ètò ní kọ́lọ́mọba kí ó bá ṣe sísọ ìníràn fún bisimilayi. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أدقى فون الله الحمد لله أتركات جفون نبوة محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أتي وراء له أتي وراء صحابة له جبوا سيشي على يفون أنتي أما بيا وليني Ona ni zakatul fitr zaka èyí tí ó bá ní tó ní bá ṣe pẹ̀lú ààwẹ̀ Ramadan àwọn onímọ̀ ẹ̀sìn wọn ní tá à ń pè ní zakatul fitr òun ni ó wá láti báàbù tasmiyati shay bisababihi ká pè nǹkan tàbí ká sọ nǹkan ló kọ pẹ̀lú tí máa ń ṣe sábàbí nǹkan yẹn zaka ti alifitir ó yàtọ̀ sí zaka titi èyí tó jẹ́ ọ̀ranyàn ètò wà nínú arkanul islam ṣùgbọ́n ìkan nínú ọ̀ràn zaka nínú ọ̀ràn méjì tí zaka pín sí ọ̀nà ní zakatul fitr nítorí pé zakatul fitr ní tiẹ̀ ó ní àwọn ìdájọ́ ètò yàtọ̀ tí ti zaka ti tu dúkìá ìkan nínú àwọn ìdájọ́ tó wà fún òun ó ní pé zaka eléyìí ìgbà tí àwẹ̀ Ramadan nígbà tí o bá ń kẹnu bodò lọ tàbí gbà tó bá tiẹ̀ ti tán ìlànà yọ zaka eléyìí na zakat ti dúkìá ni kò pọn dandan kó jẹ́ pé ní Ramadan òun láyọ̀ zakat ti dúkìá wa kí ló wá ń pè ní zakatul fitr ní tá à ń pè bẹ́ẹ̀ òun náà ni zakai tí a máa ń yọ ní ìparí ààwẹ̀ Ramadan zakai ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo mùsùlùmí tó bá ní kápá láti yọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà nínú hadisi ti abdullahi ibn umar inú sahih bukhari àti sahih muslim àti sahih muslim wọ́n ní farada rasulillah sallallahu alayhi wa sallam zakat alfitr wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe zaka ààwẹ̀ zakata mi ń yọ tá a bá gbé ààwẹ̀ tán anabi ṣe ní ọ̀ràn yẹn sa'an min tamrin kó máa jẹ́ sọ́ọ̀ì kan nínú tamuru aw sa'an min sha'ir tàbí kí ó jẹ́ sọ́ọ̀yì kan nínú ọkà bàbà eléyìí bí tá a fẹ́ lónìí bí hadithi yìí oní gbólóhùn abdullahi ibn umar tó ní farada rasulillah sallallahu alayhi wa sallam zakat al-fitr pé anabi ṣe zakat al-fitr ó ṣe ní ọ̀ràn yẹn níbi hadithi yìí ó jẹ́ ipò zakat títí ààwẹ̀ ọ̀ràn yẹn ni kí wàá àǹfààní tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tabawona hadisi abdullahi ibn abbas radiyallahu anhu ari àǹfààní eléyìí abdullahi ibn abbas nínú àkọọ́lẹ̀ tí ń bẹ lọ́dọ̀ àfọwọ́ ibn majah àti abu dawud olanabiwa muhammad sallallahu alayhi wa sallam farada rasulillah zakat alfitr ibn abbas ó ní ọ̀ràn yẹn ó ní ànábì pé zakat alfitr fún àwọn gẹ́bà sí sọ nínú àdìsí ta kọ́kọ́ náà nù abdullahi ibn umar kí wàá láǹfààní ونطهرة للصائم من اللغو والرفث yóò máa jẹ́ àfọ̀mọ́ fún aláàwẹ̀ níbi àwọn àṣìṣe àti àìṣedéédé tó bá nínú àwẹ̀. ẹ̀rípa níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé fún wa pé idha kana yawmu sawmi ahadikum tó bá ti dijọ́ tẹ́nì kọ̀ọ̀kan yín gbà àwẹ̀ anamíní fala yafsuk wala yajhal kò gbọdọ̀ wà ìmọ̀ kan kò gbọdọ̀ sọ̀rọ̀ tí yóò dáa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọnìyàn ntọ́lọ́wọ́ bá pò wá náà ni onígbàgbé ẹ máa ń ṣe ṣe kéèyàn ó gbàgbé kó sọ ní tí ò yẹ kó sọ kó ṣe ní tí ò yẹ kó ṣe nínú ààwẹ̀ nínú àwọn àwa tí ò bójú mu téèyàn bá ti jẹun tó máa mà fojúlẹ̀ dẹ́ṣẹ̀ yìí nínú ọ̀nà tọ́lọ́wọ́ fi máa ń gbà ṣe àfọ̀mẹ́ẹ̀sẹ̀ yẹn òun náà ni téèyàn bá yọ zakatul fitr ó lànà ibà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ni tó rọ̀tàn lè sọ ẹ́ mí yóò máa jẹ́ àfọ̀mọ́ níbi ẹ̀ṣẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ táláwẹ̀ dá wàtó ọmọọtàn lil masakin yóò sì máa jẹ́ ìwá nǹkan jíjẹ fún aláìní nínú ọdún eléyìí ó fi hàn wá pé nínú ẹ̀kọ́ tó ní ti ń bẹ pẹ̀lú ẹ̀ òun náà ni pé ìdígbòogi méjì ó ní anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣe zakai ní ọ̀ranyàn àkọ́kọ́ ọlọ́run máa fi ṣe àfọ̀mọ́ wa níbi àwọn ẹ̀ṣẹ̀ tá a bá dá nínú àwẹ̀ wa láwọn nǹkan tó lè ṣe àdínkù ládàá wa níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìkó ìdùnnú bá gbogbo ẹni tó jáláyìní tó náà bá wa gba àwẹ̀ tó sì fẹ́ sọdún hikma tó ń bẹ níbẹ̀ nínú hikma tó ń bẹ níbẹ̀ òun náà ni ìdúpẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa pé a bẹ̀rẹ̀ àwẹ̀ àtúparí ẹ̀ nípa nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam. Mm -hmm ó ní man lam yashkuri Allaha man lam yashkuri nas lam yashkuri Allah ó fi hàn pé ká dúpẹ́ fọlọ́wọ́n bá nǹkan tó ṣe pàtàkì púpọ̀ ni ọlọ́ba ni ma yaf'alu Allahu bi adhabikum in shakartum wa amantum ọlọ́ba ò ní jẹníyà lókùrú gbà tẹ́ bá ti ń dúpẹ́ tẹ̀sí nígbàgbọ́ sọ́lọ́run so yíyọ zaka yìí yóò máa jẹ́ ìdúpẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì jẹ́ ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí tó bá ní kápá pátá kí wàá nìyẹn fi máa ń ní kápá zakatul fitr àti rí pọ́nrán àyàn ni irú ẹni wo ló yẹ kó yọ òun náà lẹ́nu tó bá ní kápá ìníkápá eléyìí ó yàtọ̀ sí ìníkápá àti yíyọ zaka torí pé tó bá ní kápá àti yíyọ zaka owó rẹ̀ gbọ́dọ̀ tó ní sọ́ọ̀b ó tó òdiwọ̀n kan tó lẹ́yìn ọdún kan tí owó yìí yóò padà wá zaka lórí ẹ̀ tàbí tí bísínẹ́sì tó fowó ìṣe tó bá ti ń yield yóò padà yọ zaka ẹ̀ lẹ́yìn ọdún ṣùgbọ́n zaka títí fitr ní sọ́ọ̀bù tí àwọn òdiwọ̀n téèyàn ò ní gẹ́gẹ́ bí àwọn onímọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ òun náà ni kéèyàn ní òdiwọ̀n ní tó bá ṣe déédéé ní téèyàn lè jẹ àtẹ̀bí ẹ̀ kọ́ wa lé ní tó bá lé yẹn ó túmọ̀ sí pé èèyàn ti lẹ́tọ̀ àti yọ zakatul fitr nìyẹn ẹni tó bá ti ní oúnjẹ tòun àti fámìlì ẹ̀ nílé. Ni àdéhìsì táwọn onímọ̀ tí wọ́n mú wá lórí eléyìí òun náà ni àdéhìsì abdullahi bin masoud radiyallahu anhu tó ń bẹnu sunani abi dawud wọn náà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni manistek sọrọ ẹni tó bá bẹ̀rẹ̀ sí máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn wa indahu ma yugnihi fa innama yastakthiru minan nar anabi lẹ́ni tó bá ní tó lè gbọ́ bùkátà rẹ̀ nílé tó tún wá ń tọrọ tó ń béèrè anabi ni ajẹ́ pé iná ìní ń tọrọ yẹn àwọn sábẹ́ wa bèèrè lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé kí ni ó yẹ kéèyàn ní ilé tí yóò fi ní máa tọrọ mọ́ anabi ni téèyàn ó ní òun náà ni máa yọgọ déhe wáyọ àṣe òun náà ni gbogbo téèyàn ó bá jẹ láàárọ̀ àti téèyàn ó jẹ lọ́sàn tàbí téèyàn ó jẹ lálẹ́ téèyàn bá ti ló ń jẹ àárọ̀ àti oúnjẹ alẹ́ ńlẹ̀ èèwọ̀ ni kó tún máa tọrọ mọ́ ó tún máa sí pé ẹni tá a kà kún ọlọ́rọ̀ nípa zakatul fitr òun náà lẹ́ni tó bá ti ní oúnjẹ tí ó jẹ lójúmọ́ ńlé tó tún wá ní àlékún ẹ̀ ẹni báyìí ẹ̀tọ́ ni fún láti yọ zakatul fitr àwọn wò láwà yọ fún àwọn tá fún òun náà ni àwọn aláìní gẹ́gẹ́ bá nínú àdéfì ti abdullahi ibn abbas radiyallahu anhu tó sọ́kọ́ ànábi sọ pé tu'matan lil masakin ká gbé fún àwọn aláìní kó lè bàa jẹ oúnjẹ fún wọn kí la wá máa ń yọ ohun tá a máa ń yọ òun náà ni oúnjẹ èyí tó bá gbajúmọ̀ nínú òlu gẹ́gẹ́ bí Umar sì sọ fún wa ó ní sa'an min tamur aw sa'an min sha'ir lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn máa ń yọ sọ́ọ̀yì kan tí í ṣe múdù mẹ́rin múdù tí wà lọ́jà káàkiri mẹ́rin rẹ̀ yẹn ní tẹ́yìn nìkan ó fẹ́ pé tíyàn bá jẹ́ márùn-ún nínú ilé ogún múdù ní ọmọ jẹ́ zakatul fitr fún fámìlì yẹn nírú àwùjọ tiwa èyí tá à ń lò lọ tá a wà yìí a lè yọ pẹ̀lú rice ká yọ pẹ̀lú ẹ̀wà oúnjẹ tó bá ti jẹ́ oúnjẹ tó sàǹfààní táwọn èèyàn lè jẹ gbogbo tá a fi máa ń yọ zakatul fitr kàn lélẹ́yìí ètò wa bá súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam jù lọ òun náà ni pé ká yọ kó tó nípa lọ kírun torí ẹni abdullahi ibn umar radiyallahu anhu wọn ni wà amara biha an tu'adda qabla khuruji nasi ila salah anabi pa wá láṣẹ pé ká yọ zakai kó tó di pálọ kírun nínú àkọọ́lẹ̀ tí ibn abbas radiyallahu anhu wọn ni faman adda qabla salati fahiya zakatu maqbula ẹni tó bá yọ zakai kó tó di pa kírun ọdún zakatọ́lọ́wọ́n bọ́ gbà lọ́yọ̀ wa man adda ba'da salati fẹ́yẹ sọ́dọ̀kọ̀ tún mí náà sọ́dọ̀kọ̀ ẹni tó bá wá yọ lẹ́yìn ìgbà tí wọ́n ti kírun ọdún tán ọkàn sì sàárà ni kò ní bọ́ sí ipò zakatul fitri fún ẹni bẹ́ẹ̀ mọ́ ẹni tó wá jẹ́ olórí ẹbí yóò yọ lórí gbogbo ẹni tí ń gbọ́ bùkátà lé lórí nínú ẹbí lọ́mọ ni níyàwó ni àti gbogbo àwọn èèyàn tí wọ́n bá wà ní abẹ́ ìkápá nìyẹn tí yàn gbọ́ bùkátà lé lórí a rí àkọọ́lẹ̀ lẹ́yìn náà àdéhùn àbí radiyallahu anhu ó ní amara rasulullah sallallahu alayhi wa sallam bi sadaqatil fitri ani sagir wal kabir anabi pa wá láṣẹ pé ká yọ zakatul fitri fọmọdé àtàgbà wal hurri wal abd àtẹrú àtọmọlúàbí mimman tamunun nínú àwọn tí wọ́n wà ní abẹ́ kápá nìyí tẹ́ ń gbọ́ bùkátà lé lórí gbogbo ẹni tí yẹn ń gbọ́ bùkátà lé lórí kódà kò sí ọmọ ọ̀dọ́ ńlá ayọ zakatul fitri fún ní òdiwọ̀n bá a ṣe sọ yìí pé ká yọ ní múdù mẹ́rin fún orí ẹyọ kan ṣoṣo a sì gbìyànjú ayọ kó tó di pé a lọ kírun kò wá sí láì fi níbi pé ká yọ zakatul fitri ní òkú ọ̀la òkọ̀túnla tí ààwẹ̀ tí ọdún wọlé torí pé náàfin ó ní abdullahi ibn umar radiyallahu anhu ó ní kánà yu'tiha alladhina yaqbalunaha ibn umar máa ń fún àwọn tí ó gbà á ní ọkọ̀la ọkọ̀túnla kó tó di pé ọdún wọlé eléyìí náà kò sí láì fi ń bẹ ní pàtàkì jùlọ tó bẹ́ pé a bá ní àǹfààní àwùjọ tó jẹ́ pé wọ́n máa ń kó jọ láti fún àwọn aláìní kò sí tó burú ká gbé fáláìní fúnra wa kò sí tó burú náà ká papọ̀ sí ojú kan ká wá yan àwọn kan bóyá nínú àwọn aláṣẹ ní mọ́ṣáláṣí tàbí ní àdúgbò káwọn wá wo àwọn tí wọ́n jẹ́ aláìní nínú àwọn mùsùlùmí káwọn wá fún wọn kó lè bàjẹ́ pé kálukú yóò sọdún pẹ̀lú ìdùnnú kò wá sínú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé ká fi owó ká fi yọ ní tá a fi máa ń yọ òun náà ló ń jẹ ẹni tí ò bá ní àǹfààní tàbí tí ò ní tí ò sí níbi tó ti lè fi oúnjẹ yọ ní tó dáa jùlọ òun náà ni ká ran ẹnìkan tó ń wà ní tó ń láǹfààní àti bá wa fi owó tá a bá fún un láti fi róúnjẹ kó gbé fún aláìní tá a bá fún àwọn aláìní lówó ká fún wọn lọ́tọ̀ ní ti sọ́dá kan ni kì ṣe ní ti zakatul fitr ilé ló bá súnà anábìwọ̀n Muhammad sallallahu alayhi wa sallam ilé ló bá mu jùlọ àbí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ìwọ̀nba tá à ń sọ ìkọlọ̀ kọ́ ṣàjẹ́ kó yí ó ṣàǹfààní fún wa. aqulu ma tasma'un astaghfirullah li wa lakum asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu.